Yeah, I go to the hour. I'm fully ready, ma'am. Okay, best of luck. Um, igbó gùdùgbẹ̀ là ń lọ. igbó gùdùgbẹ̀. bẹ́ẹ̀ sà. ẹ wá why is he running. Ah, ah. bóyá kò nà mọ́ because question ta béèrè ò kó. lẹ́yìn odi. lẹ́yìn sí ní sọ́ni lọ́jọ́ sọ́ni lọ́jọ́ ibi gbogbo máa nílẹ̀ ọ̀wọ́ nílẹ̀ ọ̀wọ́ ìdá tó bá bá àkànjẹ yóò sùn tá yóò sùn tá oh, oh, oh. sínú. ibi à ń lọ là ń wò ó. ṣé kò ṣe pé ẹ fẹ́ lọ ṣe gá sí mi náà ṣe lọ ṣe gá ni ibẹ̀ ẹ̀dẹ̀ kí ó ti wà mẹ́sítọ̀ bẹ́ẹ̀ nílé ló bẹ́ẹ̀ bí mo ṣe ń rí yín tó bóyá kẹ gba ọ̀nà bíbá yìí kẹ lọ ṣe tẹ̀lé. in actual sense kò ń ṣe ń ṣe a fẹ́ ṣe ga um, igbó gùdùgbẹ gangan là ń lọ. gùdùgbẹ. ẹ kí lè fẹ́ lọ ṣe ń bẹ̀ o. I'm okay ọ̀tẹlẹ̀múyẹ́ ni wa. ah ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ wo ògiri létí ẹ̀rọ a máa sọ̀rọ̀ kọ́sá mi yàn tó lè wà nítòsí um, Oyewa, we just want you to show us the way. Ọ̀nà tá a máa gbà débẹ̀ là ń wá. Ah, mm. eh, ọ̀nà. yìí náà ni right track lẹ wà bọ̀. Ibi tẹ́ ń lọ yìí, ẹ máa ní láti wà very very careful kẹ́ má bàa tójú ilẹ̀ mọ́lẹ̀. Because according to history, wọ́n ní pé forest ìpégbó tó léwu púpọ̀ ni o. Ẹ wà careful. All right, no problem. Oh, thank you so much. Thank you. Ọdún pẹ̀rẹ̀ ni Ọlọ́run aṣọ yín débẹ̀ o. sure we are ready for this? Yes, we are. 100% ready, okay? Okay. Just follow me, all right? ẹran méjì lẹ́rí múlẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. ẹ tú ojú wọn. ìwọ́n tiẹ̀ ibo ni wọ́n ti rí ẹ mú. ìṣègùn sà ọlọ́run àtúntì ń ṣe sà ẹ sà ẹnjìníà ni mí sà ẹnjìníà tó gbajúmọ̀ tó ń mọ̀ kiri lọ́tún lọ́sìn ládùúgbò mi jẹ́jẹ́ ni máa ń lọ tí bá ń lọ lọ́tún tí bá ń lọ lọ́sìn wọ́n ní àmánimọ́ni àmánimọ́ni bó ṣe máa ń pè mí nìyẹn mi ò ń tọ́jú àyàn mi ìbáyọ̀ jà ṣàṣà dédé ni mo dé sáìtì mi àwọn tó bá mi ṣiṣẹ́ lọ ṣàlàyé fún mi pé à ní sílẹ̀tì mọ́ ṣẹlẹ̀ létà ṣáìṣà mo ti fẹ́ parí ẹ̀tàn mi jẹ́ ti pa mi ti rúfù ẹ̀ ó kò kú kíkọ̀ fi sílẹ̀tì bí ẹyọ bíi mẹ́fà kọ́mọ́lá kí ló ń ṣe ẹni tó bá wa sọ̀pláì sílẹ̀tì yìí sílẹ̀tì ò pé pé kí n débẹ̀ kí n ṣàlàyé fún kí n kú sílẹ̀tì kí n padà kọ́lẹ̀ parí ilé kí n mọ̀ kí n ti parí ilé bí ṣe wọ one chance ni ẹ sá ẹ ṣàánú bí ṣàánú sí. a jẹ́ pé orí tiẹ̀ ló gbàbọ̀dé lẹ́nu nìyí. àwa ẹ má da wèrè ìlú òun ó ṣọ́ọ̀gù kan pẹ̀lú akátógbé ọ̀pọ̀lọpọ̀ lóhùn ọ̀pọ̀lọpọ̀ orí bastard. if you dey hear article may na gbowe igbowe mena tori mena na fowe this guy just dey kabaj ó kàn ń gèrè ó ń pọ̀fọ̀ at some point mo dẹ̀ fi pé he go just disappear like that. really. àwọn ọkọ tí mo fi nìyẹn. ó dúrà láti lè gbé e, kò wọ́ọ̀kì. ń hmm. gbọ́ ń gbọ́ òpó fọ. mi ò pọ̀fọ̀ òun fẹ́ lásán ni ìyá mi ló sọ fún mi ló ní pé ẹnìkan kì í fi kóńdó padà bá wọn bẹ́ẹ̀ ni ọkàn kì í fi ìdà ìpín. pa wọn. Good. Now, um, ẹ gbìyànjú àti kún wọn as usual. Ẹ ti mọ ohun tí mo ní ìdè o, orí wọn àti nǹkan ọmọkùnrin. Um, ẹ lè pe àwọn alápàtà kan lè assist yín kó ba lè yá. Ṣáma, ah, mo ti ń kọ ẹran. Hmm. Papi. Eh, no be lie because mi kò fẹ́ bẹ́ẹ̀ kí n wá sọ fún yín the last time yẹn the last time tí ẹ gbé iṣẹ́ kúnkún fún wa òun ni òun ló yanjú ẹ̀ perfectly tí ò sí any problem. for eh? Eh? ẹ̀yà ẹlẹ́wọ̀n. ìkòkò onídẹ̀ lèmi fi ń ṣebẹ̀ o ibi onídẹ̀ ìkòkò onídẹ̀ lèmi fi ń ṣebẹ̀ o ta ni ọmọ nílẹ̀ yìí o ọmọ olówó la jẹ́ ta ẹkúṣẹ́ o ẹ rọra o ẹkúṣẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ jọ um, a wá ṣe nǹkan kan nínú um, igbó gbẹdúgbẹ yìí ni and um, a wá ń try láti jáde kúrò nínú bí because ọ̀tẹlẹ̀múyẹ́ ni wá. Ah. àmọ́ kí lẹ́yìn náà wá ṣe nínú gbẹdúgbẹ igbó àìwọ̀ ibi tẹ́ ẹ wà yìí ó wà dangerous gan tá a bá yọwọ́ àwa tá a mọjú oògùn tá a lè pa bìnírè àwa nìkan la mo bá ṣe ń ṣe inú igbó yìí o. àǹtí eh, àmọ̀ àmọ̀ pa ti wo ilé iná bọ ọ̀nà way out là ń wá. exactly kákan mọ bá tiẹ̀ ṣe máa kúrò nínú bíbá and that's fine. ojú ló ń rojú ṣàánú nǹkan ẹyọ kan tí mo lè ṣe fún yín ni pé màá lọ bá yín pé bàbá jíde àmọ́ ọkọ̀ ojú omi náà máa mú yín gbà òṣà ìlè wọkọ̀ ojú omi. yes yes yes that's fine. ẹ̀rù ní báyìí. rárá máa lọ fi yín síbi kan sí ibi tí bá fi yín sí ibẹ̀ ni kẹ́ jòkó sí o torí tẹ bá tún move around ó dangerous o ẹ jẹ́ àlọ́ ojúlówó ojú ṣàánú. ẹ ṣe àǹtí ẹ ṣe. ó ṣe bá. dangerous. Ah, ibi tẹ́ wà yìí sì ṣe ìfọkànbalẹ̀ síbi ẹ wò ẹ má kúrò níbí o. ẹ jẹ́ kí n lọ bá yín pé ọba jíde wa máa dé ń sìn. ẹ wà á ta láti ṣe ti gbó ẹ ṣáà má kúrò níbí. ọ̀ṣẹ̀ ah, ẹ ṣe. hello. Ava. alpha ẹ̀yin máa wo òkété tó bóòrù yẹn mo ti bá yín rí wọn o mo de ti fi ọkàn wọn balẹ̀ síbi tó wà ẹ máa bọ̀ ẹ wá mẹ́ran ah wàá gba yìí nice one nice one. tatala alpha wetin dey sup. i don't know where they dey. who give you information. kí ló ṣe é. kò sí tọ́wọ́ jẹ́ nìkan ọmọ ọmọ pé gbogbo rẹ yóò níjà ẹ lóhùn. For Miss lady. ara ń fọ ẹ̀hàzì náà lady told lóun fẹ́ help ayé ara ń fún mi sí jẹ́ kákùn bí. like i don't get see i'm scared taofik the lady help one now she just wan help us please we need to get out of here eh, please. láyé àkúdẹ̀ bíbí báyìí ni mo fi wọ́n sí ẹ wo àbíkú àwọn pípín kan fẹ́ sọ ológun mi dèké ni like mo ti fọkàn wọn balẹ̀ mo jẹ́ kó mọ̀ pé wọ́n ti rólùgbà láwọn mo ti scope wọn gan mo ti scope wọn pa mi mo pọ́ wọn dìde. who kill ológun for there. baba. gbẹdẹ. gbẹdẹ. baba baba na yẹ put dem. baba baba na yẹ you put dem. wetin dey worry you now eh. ibo ni ka wọ́n wọ̀ gbà sí. wa ṣé wọn kì í sanwó fún ẹ ni. they dey pay you. they dey pay me. why dey come why dey come put all of that for strategic place for inside this bush. wetin dey worry you now. ní ti àpò oníhùn náà láti máa wà dàgbọ́ ẹ̀rọ ìjẹ́kọ́ jáde ó ti yẹ. ẹyin boys. ẹ jẹ́ à move i can still smell them around. make you just dey thank your star make you go dey thank dako you understand me so but if you no see them i swear I go pile you, go deliver you to chairman. If you don't see them. Baba. Ah! Oh, now where they gonna dey? Ha. Ah! Now where they gonna dey now? Lórí burúkú làwọn bíbú iná ẹran tí mo rò bí àwọn tẹ̀ ti mú ọ̀rẹ́ pick out again. Ah, mo mà ní orúkọ ń lò lójú yóò máa kọjá ẹni tán lè máa máa lọ post sórí social media káàkiri kó ń ṣe báyìí náà or what wọ́n ti ẹ̀ fún mi ní situation report mò ń pè wọ́n wọn pick out wọn wọn ṣe anything. bàbá bàbá èmi ni o. ta ló ń jẹ́ mi ni. bàbá èmi ni ṣẹ́wàá. ni sà. It's you. Come over. Baba. mo ṣe alami àwọn boys yẹn tán fi wọnú gbùdùgbẹ́ lọ ni o. Hmm. Hmm. Àbàtà mi wá ta kété báyìí béèyàn tí ó bodò tán rárá nítorí ẹ̀ mo ṣe ní láti sọ nǹkan sáwọn guys kan lè fi mọ̀ pé ọwọ́ ni bẹ́ẹ̀ ni sà. papi as i dey see the matter so eh, after much pushing ọmọ ọ̀dà pé òkété wọn ti bóró. shut up ibo lòkété bóró sí òkété wọn wo ló bóró listen i want to see them alive mo fẹ́ mọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ náà tó ní òun lè rí afẹ́fẹ́ mú. mo fẹ́ kẹ́ fi ìjímèrè náà wọ̀n mí tó ní òun ṣetán láti gungi kórè kọjá ewé. listen ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi ẹ̀ ń láti fish wọn out ṣe rí oòrùn tó ràn yìí kó tó di pé ó wọ̀ mo fẹ́ rí wọn. ṣàmà ẹ má dáwọ́ bọ́ ìlú náà a ní wọn dẹnu gbé inú gbé yẹn tóbi gan a ní wọn bẹ́ẹ̀ òun padà náà òun padà lẹ́yìn wọn náà wọn ò tẹ̀lé jáde nínú gbé tóbi tó ara òun balẹ̀ Okay. Action. Alright, sir. Oh, yeah, move now. I go change am for assembly. Just change am. I go I go scatter yourself. Scatter me. Just say I go scatter yourself. Oh, Baba, you don't reach where you wan die. Baba, you don't reach where you wan die. Taufik, yes, are you sure we can really get out of this trouble? Except we give up, we should be safe here. Should die, Loju. Yes. Should be safe here. Ọkàn mi balẹ̀ pé àtọ̀tí mi jìnnà síbi tí wọ́n wà gan. Alright? Um, ilẹ̀ tó ti ṣú ni so we have to wait till tomorrow morning. Tábà ní ká gbéra lálẹ́ ìsìn, ká má lọ kó sẹ́nu ẹranko búburú. The only problem tí mo ní ni pé bá a ṣe mọ̀nà láti jáde kó mi báyìí ó fún mi ní concern. you should know it's not natural kò natural rárá there must be so there must be something to this ah, oh my god. go go sound for okay. It's over, boss. We still can't reach them on our radar. I think they need our help. I think we need to still wait for another one week. The entire battery bá I'm attack on mass. that, boss. Not that. Hmm fifteen years ago tí mo ti wà nínú igbó gudugbẹ̀yì rẹ̀ nobody nobody kò sí ẹ̀dá ọ̀làyè tó yẹ̀ mí lọ́wọ́ wò rí ẹ̀yin wá pera yín ní agbófinró irú agbófinró wo lẹ́yìn ó oh, ẹ fẹ́ mọ ohun tó ń ké nínú rédíò ẹ̀ ń dí àmì ẹ fẹ́ mọ ohun tí mò ń ṣe nínú ilẹ̀ yìí ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ojú ààrẹ ohun tẹ́nìkan rí rí look mo fẹ́ kẹ́ mọ̀ wípé àìmọṣẹ́kọ̀ ọmọ orogun ló jẹ́ kí ọmọ orogun torí bomi gbóná tí ò sẹ́ni tó máa rescue ẹ̀ no problem ẹ ti sọ̀kò sórùlé ẹ ṣetán tẹ fẹ́ gbọ́hùn mi lẹ́kọ̀ọ́ àwa ti tẹsẹ̀ bodò ẹni tó bá dẹ̀ tẹsẹ̀ bodò kò ní kígbe pọ́ tútù mọ́ òun iṣẹ́ tó bá rán kọ̀ òun ni kò wá jẹ. àti kàmínà gbòwẹ́ gbòwẹ́ mẹ́na torí mẹ́na fowẹ́ ẹni tó bá ti sọ̀rọ̀ gbàgbà. ikú gbàgbà náà ló máa kú. Ah. ẹ mú òun tẹ̀lé mi. ilé pẹpẹ jọ. àjàwó. Where is the camera with you? Oh, well, English. Oh, just leave it alone. Ṣé tí o dùn ẹ́? Tá a bá rí etí kan tó ń dùn ẹ́, kọ́ ìkejì sí mi. I said, where is the camera? Ìkejì mi sì distray kò tó di pé wọ́n mú wa. Kò sí kámẹ́rà yẹn lọ́wọ́ mi mọ́ sá sir we are trying our best sir ó yẹ kẹ́ trust me. good evening. Good evening. Oh, ẹ jẹ́ kí n pè sir very important. Zino. hello Zino. omugoma ni ẹ o inú ẹ dẹ̀ bu òórùn sá àìsí ìwọ ni òmùgọ̀ tó rán àwọn ògo wẹrẹ sí ilé ikú tó pé kí wọ́n wá bá ikú sí èmi ikú fúnra mi kọ́ you are a joker jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ kẹ pé ogún kẹ pé ọgbọ̀n ẹ̀mí ò tiẹ̀ tí ì rí yín ẹ lọ pọ̀ sí wa gan ẹ lọ pọ̀ sí wa kẹtún jù bẹ́ẹ̀ lọ sọrí màá fi gbogbo yín bá fẹ́ ni ọtí ni màá fi gbogbo yín mu nígbà tó ń bá rẹ yín bíi súyà tán báyìí àmọ́ alápá yapa ẹlẹ́sẹ̀ ayẹsẹ̀ a máa fi yín mu bí àlọ́ ni jẹ́ kí n sọ òótọ́ kan fún ẹ ẹran alágídí bíi tìrú yín báyìí lèmi náà fẹ́ràn ní ìkòkò mi fi máa ń panu. Hmm. you nothing but a toothless cannibal and very soon we are going to sweep you off the surface of this earth I promise you. jùmọ̀ <laughs> pé mo ti sọ tẹ́lẹ̀ pé ó mú gan tó rọ ẹrù ẹlẹ́rù sórí tó fi ti yẹ lẹ́fún awódì wípé kó máa gbé lọ mo ń bọ̀ mi ò tí ì dé tí n bá ṣe tán pẹ̀lú gbogbo ẹnu tó ń lé ń bẹ̀yìn àtàwọn tó ràn wọ́ gan gbogbo ilẹ̀ máa regret ilé ayé yìí bá òròmọdìyẹ kan tó kù nínú àwọn tó kó wá sílé kòkó ṣé wàá bá sọ̀rọ̀ àbí bá sọ̀rọ̀ kíkú tó pa jẹ́ Zinu! Zinu, how are you? Where is Taufik? Oh, just take it easy. Take it easy. Everything will be fine. Hello? You can imagine. What about Taufik? <sighs> Ma, what is the next action to take, ma? We need to storm Gudugbe. anyway ẹ̀yin boys ẹ mú lọ kẹ lọ bá mi ṣe ọ̀rọ̀ ìdílé fún ah. kò tán síbẹ̀ o tẹ bá ṣe ọ̀rọ̀ ìdílé fún tán tẹ wá rọra bà mí rọ̀ọ̀sẹ̀ nítorí mo fẹ́ fi pátá I'm famished. See you guys. Bye. Kededuvita Rubus Keske, Rubus Keske. Ọdún ni màá tẹ̀ I take one, take two, wàá jàjẹ́ kù. No matter, ah, no matter. Matter, matter. Yẹ́rọ̀, yẹ́rọ̀, matter, matter, yẹ́rọ̀ waka this way cat work for boys wait balẹ̀ wait first wait first pull this one comot pull am comot pull am comot oya cat work for oh, boys. Ah! Oh, eh? Everybody girl you do me like say you can't dey torture me. Carry something enter, carry enter, carry enter. Oh. Ah. What do you mean, sit Oh yeah, sit down, sit down. Eh? Now all for you. Oh yeah, pull something. Pull up, pull up, pull up. Take it back, your bride. Wá, kí ló ṣe wò? Màá fi ọ̀bẹ já ọgbọ́n ṣòkòtò náà àbúlé. Eh, nice. Màá já ọgbọ́n ṣòkòtò náà àbúlé. Nice wa. Ẹ fi ilẹ̀ o máa bọ̀ o máa bọ̀. Ẹ máa láìkè ẹ̀gún. Ẹni sùúrù ẹja ṣe ni one by one. I don't like when there is crowd. Tantala ọmọ kan máa ń cooperate tó bá di dúró kọ we dey cooperate on top this kind matter now. Eh. Eh. má lọ jẹ jù mí lọ má lọ jẹ jù mí lọ eh, ọwọ́ mẹ́wàá péré náà ní two hours. àtọ́lá àtọ́lá mi. we get the whole day now you don't understand máa sùn sórí ẹ̀ mi tètè wà mi i don't like to come early. ọjọ́ you dey watch blue film. no dey lie uh -uh. you dey lie you no dey watch blue film you no dey watch mojo. Uh, give out to me finish now. Check. So you like one on one? Okay, Okofo baby back to back. Okofo baby back to back. Yeah, start up now. Just give me, just give me finish. Give me. Like, uh, calm down. Yes! Yes! advice mi fún ẹ pé bó ṣe wà yẹn kò sá lọ pátá àríkẹ́ ẹ mú o ìrìnà pé ikú ni fún ẹ kò sáà nípa bàbá pọ̀ sí. Thank you. gbàgbé pé adimu ní owó ọmọ ẹ̀ náà òun náà ní owó ẹ máa wùjọ tá a bá ní ká mú aládẹ̀mú lórí ewé tá a bá ní ká mú aládẹ̀mú lórí ewé aládẹ̀mú á di ewé fúnra ẹ̀ aládẹ̀mú á di ewé fúnra ẹ̀ a sì máa bí a sì máa bí wúlọ. tó lórí bá di orí ẹ̀ tán òun láà sì tù. ẹ fọ̀nà sílẹ̀ ìjà rọ́nà lọ. engage Am I engaged until Timba's o ti ń engage don't shoot Am I no. Hey guys tí ò bá ń ṣe bàbá believe pé ó yẹ ká ṣe remain nínú gbògùdùgbẹ̀ yìí o pẹ̀lú gbogbo kàsàlà tó ti bọ́ọ̀sì nǹkan oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ ń bíbà kò yẹ ká dúró sí bíbà yìí o. bí la ṣe àṣìdí reason náà mi ṣẹ̀fì reason wọ́n kí la fẹ́ ṣe náà ṣe àgbà ní iṣẹ́ kú tá gbà ní tábà ṣe àmà kú tábà ṣe àmà kú bàbá máa pa ẹ̀yin ah, guys choice guys kò sígbà tá à ní voice out kò dẹ̀ sígbà tá à ní sàṣà láfẹ̀mí wa eh, jàrú tó sá lọ lọ́jọ́ sí ṣó kú. Ah, ah. ṣé mo bí ó ti kú àbí kó ti kú. kú báwo. okay now one two. I think um, Sergeant Zeno is dead. Mark off. Oh, shit. I know you are smart enough as a dog, So I don't need to tell you not to say anything. Never try to play smart. I take away ilẹ̀ ṣàṣubúra nìyẹn bí àwọn boys ṣe kú. ẹ̀yin guys kò sí cause fún mi láti play smart but I want you to calm down ẹ jẹ́ abára wa ní dialogue tẹ bá comply pẹ̀lú me. Oh, LED lè di olówó especially LED multi di multimillionaire in sìn will you listen? omi tó bá mọ níwọ̀n là ń rẹ́ lásì gbogbo surroundings yìí dẹ̀ ni àwa agbófinró ti surround so don't mess up with us. now move. hey move. okay I blow your brains off. All move it. Ah. <sighs> <sighs> ẹlẹ́dà mi ṣàánú fún mi ah ah, ah god. Ah. What is this? Lili. plus, I plus, N plus. Oh, oh. Why are Ma pleasing? ma bẹ̀rù. Má fòyà rárá. Káàbọ̀ kúrin. Bójú ọjọ́ ṣe rí. ni atọ́nà ẹ̀. Èmi náà ni mo ṣe atọ́nà ẹ̀ láti inú gbòdìbí. Odidi wákàtí márùn-ún ti fi sàn. ọjọ́ tipẹ́ tí mo ti ń wá ènìyàn tó máa dàbí kúdẹ́tì ọjọ́ tipẹ́ tí mo ti ń wá ara tó lè farajọ kúdẹ́tì ọkùnrin ogun. kúdẹ́tì. ṣùgbọ́n níṣẹ́ ni mo rò pé dayé àtúnwá. ẹ jọ̀ọ́ ẹ má bínú ta ni kúdẹ́tì wíìsì kúdẹ́tì. kúdẹ́tì tá a bá ń pèrè aró aró a máa dárò. irin ni mí o kọ́ gbẹgbẹ́ mi mi èmi Kúdàtì ikú tí pamọ́ tíya rẹ̀ ń yọ ṣẹ̀ṣẹ̀. Kúdàtì ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́. agbọ́n bá fẹ́ sọ̀rọ̀ akáǹgbé níbọ̀lẹ́ bí bàbá fẹ́ sọ̀rọ̀ akẹ́kùbà kọ̀ èmi Kúdàtì èmi ọkọ̀ oṣó èmi ọkọ̀ àjẹ́ ẹ gbọ́ lọ́gbọ́dọ̀ ògùn tó bá lóhùn ní fi tiwa ṣe ilẹ̀ pẹpẹ kọ́ máa mọ̀ ọ́ ẹ gbọ́dọ̀ wọ́n ní wọ́n bọlẹ̀ mí ẹ wọ́n bọ́ mí wọ́n bọlẹ̀ ta ni lẹ ń wájú èmi òkè kúdẹ́tì. ẹ sọmọ náà. bí n bá ní ká yóò má sinmi yóò ní sinmi. kúdẹ́tì ọkọ̀ṣọ́ ọkọ̀ṣẹ́. mo lọ tẹ kúdẹ́tì tó ìbọn sàráyà. bẹ́ẹ̀ni ẹ gbọ́dọ̀ mo já mo já lè àná. bẹ́ẹ̀ni wọ́n tún jàtọ̀ ni. bẹ́ẹ̀ni olúwa mi. jàtọ̀ ni kí n jàtọ̀ la. bẹ́ẹ̀ni ẹ tẹ́tẹ́ ni kí n má jà nǹkan. ikú gbọ́dọ̀ wọlé wọn báyìí o. kẹlẹ́rù o ma. ẹlẹ́rù ìparùmọ́ o. kúdẹ́tì o o ti ṣeun tẹ́nìkan ò ṣe rí ó dẹ̀ ti di dandan kò rí ohun tẹ́nìkan ò rí rí torí òjò kì í rọ̀ kó tún gbẹ́gi. ìjì kì í jà kó dominú àgbọnù tójó bá pokù tó tún pọrẹ. a sì dá àtòrì sí. nítorí ọ̀tọ̀ ni àtòrì nínú ọrẹ. ẹ pariwo ẹ níwájú dání níwájú èmi kú dájú ẹ gbọ́dọ̀ ẹ gbàgbé pé tí ikú bá sọ̀rọ̀ àrùn gbọ́dọ̀ gbé ni tí inú bá bí mi wọ́n gbẹ́gun yín lájú wọ́n pọ̀ sàlájà ẹ wo gbogbo ni wọ́n jò pátápátá tẹ́ẹ̀sì kàdó. ẹ bá jẹ́ kí n lọ bí yọ. ọkọ àjà. èmi lẹ wọ́n wájú rẹ̀ lé lẹ́fúrú kọ́kọ́ fi kọ́kọ́ mo mọ orúkọ tẹ̀ ń jẹ ṣe bẹ́ẹ̀ yìí ni ẹ̀yẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yẹ àbìyẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yìn láyẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yẹ àbìyẹ mo mọ ìwò tá ìgbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ bá jẹ́ kí ni ó bí mi wọ́n kà fún yín tẹ́ bá sì ti kà tẹ́ bá sì fẹ́ ti gbọ́ gbogbo yín ń lẹ́ẹ̀dá yán lẹ́sìn dùdú bẹ́ẹ̀ kò dà kọ́mọ́dà fún yín ẹ̀mí kúdà sí i ẹ̀mí kúdẹ̀tì ẹ bá mi à ẹ gbọ́ tálílẹ̀ níwájú èmi òkè kúdẹ̀tì òkè gbangba tí mú ẹ wò gbogbo ẹrù tó bá kùn lé ẹ kó jáde kúdẹ̀tì ń bọ̀. ẹnu bẹ o kódà gan àárín olè jà kò yé mi mọ́ bàbá. àgbọ̀nrín iṣẹ́ tí ń bẹ nígboro lọ́wọ́lọ́wọ́ yìí sí alákẹ́dùn ni téèyàn ò gbọ́dọ̀ búgbòrò ẹ̀já béèyàn bá dánwò èèwọ̀ ayérayé ni àmọ́ tó o bá fẹ́ owó mo ṣetán láti fún ọ. owó bẹ́ẹ̀ ni. Ah, ẹnu mi á dùn bàbá ìyẹn owó gidi gangan. kí n fún ọ lówó. ẹ fún mi lówó. Ah! mo fi àpẹsọ ní bàrà àgbà mi gún àpẹsọ báyìí bá fọ àpẹsọ àwo àwo là pẹrẹgẹdẹ àpẹ òun náà ló mọ̀ sọ ló sàlá mo fi dá mi apẹpẹ nù. tẹ́síntẹ́sín là ń wí ẹ̀rú ti mọ láńgànà ẹ̀bá wí ti mọ láńgànà ẹjọ́ wọn ìbájàre yèsí ní kọ́lẹ̀ kú ẹ̀mí mi kẹ́kẹ́ kẹ́kẹ́ yèsí ní kọ́lẹ̀ kú ẹ̀mí mi gbàgbọ́ gbàgbọ́ yèsí ní kọ́lẹ̀ kú ẹ̀mí mi gbangba gbangba tá a lajá tó fẹ́ dẹ́rẹ́ àtúnjẹ ní gbàgede ògùn àkọ́kọ́ ah, ẹ̀yin ni. <laughs> àtàkùrọ̀ ọ̀gbẹ́rẹ́ abayọ̀ tẹ̀lé mi kálọ. bàbá èmi ń kọ́. agbọ̀nrín kìí kàn wọ́n tẹ̀lé mi. kúndẹ́tì. ọkọ̀ṣọ́ ọkọ̀ àjẹ́. kúndẹ́tì. ọkọ̀ṣọ́ ọkọ̀ àjẹ́. èmi ni òfúfẹ́rẹ́ dàlúdó. èmi ni ògbójúgbójú ọlọ́sà ti kọ́ gílágílá wọ̀lú. bẹ́ẹ̀ni olè ti ń bájà. Mm. kẹ́ni kankan mọ̀ fi bí o. bẹ́ẹ̀ni mm. o tún wá jáde lónìí mo fẹ́ lọ rí jalè òní. bẹ́ẹ̀ni ọdẹrẹ o ọdẹrẹ ọdẹrẹ o ọdẹrẹ ọdẹrẹ o ọdẹrẹ ọdẹrẹ ọdẹrẹ ẹni bá ní ká bá bọ. Mm. òun náà débà bẹ́ẹ̀ni ẹni kọ wa ọkọ àná bẹ́ẹ̀ni. àṣẹ ń tẹ̀dùn mari. kúndé àṣẹ kúndé ti. olúwa mi bá ọdẹ olúwa mi ti dẹ. o ti wá dẹrù jẹjẹ nínú ìlú yìí. Ah ẹrù jẹjẹ ni o àtọmọdé àtàgbà. Olúwa mi ẹ̀rọ! Olúwa mi ẹ̀rọ! Olúwa mi ẹ̀rọ! bí n bá tún gbọ́ tá a parí mi wọ́n fi iṣẹ́ pé mọ̀nú lẹ́ wọ́n fi iṣẹ́ pé mọ̀nú náà mọ̀nú náà wọ́n fi gbogbo iṣẹ́ pé mọ̀nú sùn mọ̀ tún bí sùn bínú bá bí mi wọ́n fi ẹ̀jẹ̀ gbogbo yín wọ́n fi sọ mi mu. gbé gbogbo ẹnu rẹ sàn. Ah! orí rẹ mo pe mi ò bá àyè rẹ lẹ́jọ́. lẹ́mi ta ni pẹ́ẹ́rì kú tí kò lè pa ta lẹ́ni náà ti ń pẹ́ẹ́rì àrùn nù yín ta ni ò gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ ń bá pẹ́ẹ́rì mi lọ́sàn ẹnikẹ́ni tó bá pẹ́ẹ́rì mi lọ́rùú abẹ́fà yóò kọlu olúwa rẹ̀ ìdá lọ́mìn mi ni yóò gé egbò yín lọ́rùn láì. Ah, kúdẹ́tì ta ló ṣe lóògùn fún ọ tó sọ pé ó dá ọ̀wọ́ ẹlẹ́yà yé mọ̀ ah, ah, ṣé yẹ̀yẹ́ ló lanu ẹ gbàgà tó ń bá sọ̀rọ̀ báwọn. ẹ dákun ẹ gbà mí tá a sọ̀rọ̀. ẹ fi dáàrọ̀ tó bá wù yín. eléyìí lọ́dún wípé ìwọ ní níwájú àwọn ẹ̀yà ayé àwọn òun ẹ̀yà ayé níwájú ẹ̀mí kúdàtì àbẹ́ẹ̀rẹ́ abẹ́ẹ̀rí bó ṣe rí bí ilẹ̀kẹ̀ tí wọ́n mú rọrùn lòdì ó máa dà pọ̀ mọ́ ọ̀dà àwọn tó kù rẹ̀ àtàkọ́rọ́ mú lẹ̀kẹ̀ ń kó gbé sọ́rùn àǹfààní wà o èyíkéyìí nù yín tó bá tún ní ọ̀rọ̀ bá mi sọ èmi mú wa wájú yín yìí. àtàkọ́rọ́ wọnú àdó ọ̀rọ̀ tí mo fẹ́ bọ̀ sọ yìí alẹ́ ni yóò pẹ́ kó pẹ́ àdẹ̀tún lè ní yóò yá kó yá pàápàá jùlọ kì í sọ̀rọ̀ òní ọ̀rọ̀ ọjọ́ ọ̀la ni ilé tá a bá fi sílẹ̀ tá a rìnrìn àjò tá a bá fi yàn sọ bó pẹ́ bóyá ewúrẹ́ ní fèrú ilé bẹ́ẹ̀ ṣe gbogbo yẹn bó ṣe pẹ́ bóyá ilé náà padà dáwòrò ni àwa ṣe é mọ̀ tí n bá rìnrìn àjò ọlọ́jọ́ tó pẹ́ ìsọ̀lé mi ò dọwọ́ rẹ̀ mo fẹ́ kó wọlé mi dé mi. ó ṣe wá jẹ́ mi lẹ́yàn. àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní iṣẹ́ nìṣẹ́ nítọ́jú owó sẹ́ni béèrè bàbá gbádùn lójú omi àtàsíni lójú àtàsíni lẹ́nu. ìpín àti ìmọ̀ràn rẹ àti ọjọ́ kọjọ́ tí mo ti gbé ọ tí mo sì bẹ̀rẹ̀ sí ní tọ́jú rẹ ìwà rẹ tó ń wù tó fi tọ́ dalẹ̀kùn òun ló ṣokùnfà tó jẹ́ kórìíre ọyàn ni mo ṣe rò pé èèwọ̀ lẹ́ni náà tó ṣeé fẹ̀yìn lẹ̀ fún. tọ́jú gbogbo ìkìlọ̀ tí mo ṣe fún ọ bó o bá ti wá tọ́jú rẹ̀ tó mú lò lóògùn tó fi sọ́wọ́ òsì tó fi jẹun o ti wá dé gbogbo ẹja táyékáyé kan lè gbénu omi ikú ti gbà ọ ikú ò rí ọ pa àrùn ti mú ọ sínkí àrùn ò rí ọ gbédè ó ti wá dọmọ ẹlẹ́yẹ tẹ́lẹ̀ yẹ ò gbọ́dọ̀ pàjẹ́ ó ti dọmọ àjẹpé ayé ó dọmọ àsàkè ọ̀run ibikíbi tó bá ń lọ báyìí àjàgbá yìí ní tààrà. igun mẹ́rin ayé o. òpó tẹ ẹnikẹ́ni ò mọbi tí a rí mọ́. nítorí kúdẹ̀tì mo ṣe pè yí o kúdẹ̀tì ti mi àwa òpó ayé bí ẹni fẹ́ yí dà sómi. So òkùnkùn ẹ̀ wá ń ṣe bí ẹni tí ò bóòrù tán mọ́ mo fẹ́ ka rúbọ àní àlàáfíà fún un kí ni ṣe ìṣe bẹ̀rẹ̀ sí ní ṣe. àṣẹ. kó má lọ náà gbégbà. àṣẹ. kẹ́dà bẹ̀rẹ̀ sí ní dùn. àṣẹ. kórìí máa fọ́. àṣẹ. gbogbo oògùn tó bá wá ń lò pátápátá kó domi mọ́ lọ́wọ́. àṣẹ. àlàáfíà kùdẹ̀ ti ṣàkólọ́ ojú alágbára pọ́n. mo bá kúdẹ ti bẹ ilẹ̀ Álímì lòún ṣetán àti gbé mi kúdẹ ti ṣe ọkàn akin ó ṣe bí alágbára ó wú fún mi pé òun ṣì ń padà bọ̀ ọjọ́ náà ni kúdẹ ti fi ọwọ́ gbá ojú ilẹ̀ tí ilẹ̀ sì lànà gbé mi. Ah! bàbá gbọ́dọ̀ lọ́wọ́ bàbá gbọ́dọ̀ ẹ̀kọ́ àgbàdo tìlú ìyá kó wọ ọmọ tuntun wọlé ayé àdìfẹ́ fún fẹ́ kó wọ ọmọ wẹrẹwẹrẹ ọ̀fẹ́ ọ̀tún fẹ́ ẹsẹ̀ ni òsì fẹ́ ẹsẹ̀ ni yọ. Ah, má jẹ́ kọ́kọ́ ayé kó mo fẹ́ kó wẹ̀ lọ. ọmọ wẹrẹwẹrẹ ọ̀fẹ́ ọ̀tún ah, fẹ́ ẹsẹ̀ òsì fẹ́ ẹsẹ̀ ni yọ. n bá fẹ́ kó ẹsẹ̀ bọ́ torí àjọkùn gbogbo àṣẹdá lórúkọ tá a pè wọ ẹsẹ̀ alímì lórúkọ tá a pè wọ ilẹ̀ wọ ilẹ̀ ṣàánú mi má ṣe fojú sunkún aláàánú mi ilé. pátákọ́rọ́ kò sáwọn agbára kan lọ́jọ́ kú bá ti dé kò ti dé ni àtàkọ́rọ́ àtàkọ́rọ́ sọ́sáì oyin sí oyin fafara délẹ̀ ẹ̀rù sí ẹ̀rù fàgbìyàn délẹ̀ ìgbélọ́sítọ̀ ti kára hù agbọ́kọ́lé táwọn fọwọ́ mẹ́wàá ìwádìí. àdìfáfámọ́ tí ìṣẹ́lágún òrìṣà kò sóríṣà láyé mọ́ ojú ọ̀bọ là ń bọ̀ ilẹ̀ ilẹ̀ mọ̀pẹ̀ lánàá lánàá kò wá gbẹ̀mí kú dání lálejò ilẹ̀ mọ̀pẹ̀ kúdà tí mo pẹ́ ilẹ̀ lánàá. àmọ́ bí aṣọ́kùdẹ̀ ti ṣe farahàn ẹ́ tó wá di nǹkan tó gbà mú òun ni kò yé mi nítorí tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù èyí tó bá jẹ́ kúmọ́lù á jẹ́ pé kó má kọ́ nílé wọn lọ ó ń láti jẹ́ pé ó ní irú èèyàn tó fẹ́ jẹ́ láyé ó ń láti jẹ́ pé ó ní ohun tí ẹ̀mí ikú dẹ̀ ti fẹ́ fi ẹ́ ṣe nínú ayé tá a wà yìí. ló dáwọ́ nìyí. omi arábìnrin ìwọ ti di ẹni àná tí ń gbé ayé òní látòní lọ ò kì í ṣènìyàn lásán mọ́. ọ̀nkú. ìjọ torí ọ̀nà one five ló bá mi jọ ìṣàánú mi ẹ jẹ́ kọ́kọ́ mu. aláyé kí ló ń sọ yín náà nínú gbogbo pátì tó wà mí bàtú ló fẹ́ ṣe pẹ̀lú one thousand five. mo rí i. ṣé o mọ̀ pé ètò wọn máa pe mo ṣó máa fẹ́ yín ni. mo mọ̀ láti ẹjọ́ tó yọ lọ one five yẹn kókè fún ẹ mo fi go fi go ẹjọ́ tó yẹ kíkan mi ẹjọ́ ìṣàánú mi. Ah! Ah! Ah! ọ̀rọ̀ ajé kẹ. sórí bóyá wà yẹn Ọlọ́run ò ti gbàdúrà yakoti oyin lẹsẹ. a máa dé máa Baby, dé. atọkùn ẹ bébí jẹ àlọ. no problem. ẹ bọ̀bọ̀ wá kí ló ṣe ẹ́. ṣé mi ló ń ga pátó ń ga àrùn bàgbà mi kẹ́ lè lọ́n folè lọ mi nì èmi mọ̀dínà jẹba wá èmi ò ṣe gbogbo pálápolo yẹn ọmọ bá rí àtọ̀rọ̀ lèmi èmi kí ló ṣèyá ẹ̀ wá èló gangan ní gbogbo láìfu ẹ̀ àsìlè ló lo what olè ìbùkún ẹ̀gbà tó débílẹ̀ kan àjọ sọ̀rọ̀ túkè bàbá ìyá ẹ̀ padà ń bẹ̀bẹ̀ sí one seven nulẹ̀ nìyà wọ́n á dé ń sin oní èmi èmi èmi kówó lápò ẹ̀. Ah, ah. ṣé òun gà mí ni ah, ó lé ní bèbí ìmẹ̀ hmm? gbé wiri tó ń lo make up ní girl ìmẹ̀ mo mẹ́ẹ̀ tí mo kọ́ wá bí kí n tó gbé ẹ̀ kí n tó pìkẹ́ ọ̀ mo tí mo kó dání náà ó dẹ̀ kú ń sìn ó dẹ̀ ń wọ́wọ́ lápò mi ó lè ní ẹ̀mẹ́. ẹ ẹ àníkù calm down agbágbára lè kí ló ń wọ́ọ̀rì ẹ̀ tàríbo west ṣé o kọ́ àmọ́ ẹ ni. no fucking worry ẹ wá o rò pé iṣẹ́ owó ò mọ́ o ó mọ̀ pé àmọ́ ẹ dáadáa a mọ̀ pé iṣẹ́ owó ẹ̀ ò mọ́ o abẹ́ta kò ṣe kíni kò gbàgbára ńlẹ̀ kí ló ń ṣe taribo owó ẹ̀sìn o ọlọ́pàá wà ń bí o tó bá lọ ṣe bí ìwé rà a máa kọjọ́ fún ẹ ó ti já dànù. àlàyé gbéra kó má gbéra ń bí. àṣẹ máa ṣe jọ. já gáwọn wé kí ló wọrí ẹ káwọn mélòó. ojú mi wà lára. ọwọ́ kẹta wẹ̀. ọjẹ́ ọjẹ́ já. àwọn ìjọ kò já pàdé wọrí ẹ èlò ńlá ìfẹ́ gan lórí gbogbo oṣù tó ti rí tó kó mọ̀dínà jẹ̀mbà olórí burúkú ni wọ́n gẹ̀ ẹ́ sá ah, mọ̀dínà jẹ̀mbà ó kẹsẹ̀ sókè ó bá wí àdìmọ́ àgì ẹ̀ pa. Ah, inú mi dùn láti rí ẹ. Ah, ọ̀rẹ́ mi àtijọ́ ó ga sarah tí gbogbo ayé ń pè ní zino mm. kí ló wá pùn un. ọ̀rẹ́ ẹ̀ ṣe wá ń wò bíi bèbí oníkẹ́ báyìí. ṣé oúnjẹ máa ń wò ní tiẹ̀ ní ẹ wá ṣòṣìṣẹ́ agbófinró wọn ni ah wo ọ̀rẹ́ mi tó bá ti tún fún ọ ni òrùka tó máa bá ń bẹ pọ̀. Hmm. Hmm. wọ́n ni. ìyá bàbá ẹ̀ ọlọ́dẹ ni. ah z i n o zino z plus i plus n plus o. ẹnìkẹ́. zino. aṣẹ́wó oníranù rò pé àwọn ní tibítibí ẹ̀ ní àbí múra sí i. Um, ẹ má bínú àǹtí ẹ jọ ṣáàkì ni mò ń béèrè. ẹ wo ti ń jàre ṣáàkì skoda wà lábẹ́ tẹ̀m̀bẹ̀ yẹn. ok ṣe thank you. oníranù aṣẹ́wó ṣì ó bóyá rí. are you okay? Um, yeah, I'm fine. I'm okay. Um, hope you enjoy yourself. yes, I do. But um, ara ẹni um, ara ẹ̀ ò fi bẹ́ẹ̀ jọ taṣẹ́wó like that. Yeah. Oh, really? Yeah. Well, aṣáwó gẹ́lẹ́ wo. Ó ga. Kí ni? Kí ló ṣe ẹ́ náà? ẹ̀dẹ̀ ah, ah. ń bá mi ṣeré ń bá mi ṣeré gbé tí bí wájọ ara ti kùnà. Ah, ó mọ̀ ju yẹn náà lọ òun dà owó dá ọmọ pọ̀ ọ̀rọ̀ tèmi owó for hand back for grand ni. má wọ́n jẹ́ kí n fún ẹ ṣáà nìyẹn àbówó ni eh. ah. máa ya aṣọ fún ẹ sí. ah oh nice o ah ah wàá kàn máa wá bí wàá máa ṣe short time tútù bẹ́ẹ̀ tútù bẹ́ẹ̀ ò tiẹ̀ sọ pé kò fi nǹkan kan sí i ah. ó fi yẹn lè jàre kó jẹ́ ká ṣe ti bí à ah, sórí pé wà yẹn mm. ó ti ní plan ṣó lè ti mo fún ẹ mo kàn fún ẹ ni ṣe fi ilé jẹ́ ká ṣe ti bí jàre irọ́ irọ́ irọ́ ah, ọjọ́ òun bá ẹ ṣe irú ẹ̀ fún mi lẹ́yìn ìjọ à ah, yóò ṣe gbé wá bóyá kí n gbé pàdé ẹ̀. Um, Zina sori mi ò lè sọ pé báyìí ló ṣe ń ṣe mí tí mo bá fi lè dá nìkan wà báyìí ara mi ò kí ń balẹ̀ rárá ṣé ló máa ń ṣe mí pé kí n ṣáà wà pẹ̀lú ẹ̀ kí n ṣáà mi bá kí n ṣáà mi bá bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣe mí ṣé tí bá bẹ̀rẹ̀ sí fẹ́ǹsì ṣé máa fiṣẹ́ mi lẹ̀ ni or what do you want my friends to say. Um, sori ibi táwọn ọ̀rẹ́ tí ìwọ fi hàn dẹ̀ lè máa ti bẹ̀rẹ̀ sori to me um, I don't feel your friends are that important o kì í ṣe ọmọ kékeré so lè mo feel pé o lè decide fúnra rẹ. Right? a níbi ọ̀rọ̀ pé iṣẹ́ bébì èló ló make owó tó make change ni mo lè fún ẹ times fifty of nǹkan tó make in a day ṣórí um, owó kì í ṣe problem mi nǹkan tí mo fẹ́ ni pé kí n kàn máa sùn kí n máa jí pẹ̀lú ẹ̀ ó tán. fine fine um, tí bá tẹ̀lé lọ́nsìn ṣé ṣákì àti mọ̀dínà máa tẹ̀lé mi ni ó yẹ kó mọ̀ pé èèyàn lè possible ibi àtọmọ wọn ò lè jọ wà papọ̀. Um, baby, mm-hmm. I think Pharaoh ti kú ti ṣe díẹ̀ nsìn. I need you to tell me what you do for a living, <laughs> except you don't love me. Baby, hmm? um, I don't think you need a soothsayer to tell you that I love you. I love you so much, and as a matter of fact, you are my priority. Hmm gbogbo nǹkan tí mo ní láyé pátápátá you sure know you are the number one. then tell me more. and I believe there is nothing about me you don't know. You know so much about me. But it's just one thing tí o mọ̀ nípa mi. And I promise you that today I'm gonna tell you. It's okay. But wá fún mi ní few minutes because mo fẹ́ sáré gba nǹkan kan lọ́dọ̀ rẹ̀ mi bẹ́ẹ̀. Oh, okay. So when I'm back and on our way home, I will tell you everything you need to know. It's okay. How about that? Cool. So, few minutes. Mm. All right, Mark, well, baby. Of course, trust me now. Ah, Zeno, you're a smart girl. Ah. Ah, check and check, we'll be back. here. It's a lie. Uli ni bobo Isha. I, I said it. There's something fishy about this guy. So Uli <laughs> Hey. I did jàre. wọ́n pẹ́ náà kí ló ṣe. o aláyé o má bínú jàre. àwọn kankan wà tí mo ń là kọjá ni so ó nọ́mà ni ó nọ́mà fọmọkùnrin. <laughs> o smile, máa yẹ kí n tẹ o ti ń ṣe ṣégeṣége lẹ́yìn ìjọba ẹ̀ta rẹ̀ ẹni tuntun wá ṣẹlẹ̀ yẹn kí n mọ̀ràn kí n bí ṣẹlẹ̀ kankan. sorry um, ẹ̀yin guys ẹ máa nídàá ti farabalẹ̀ fún mi gan ni like ẹ máa take time fún mi gan sorry ó ní ọmọ ẹ̀lẹ̀ tí mò ń fẹ́ nísìn ọmọ ìfẹ́ dẹ̀ máa ṣe bí pé òun smart fẹ́ lọ máa ṣọ́ mi lọ́wọ́ ṣọ́ mi lẹ́sẹ̀ mo dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra torí tó bá ti ká mi kó má lọ cast mi. mo nà ọ. ara explain ara explain anything tó bá ti fẹ́ máa di ẹ lọ́wọ́ jẹ́ káwa mú kúrò náà mi ò fẹ́ kí ṣé dáadáa o. o ṣe dáa ìpàdé mi so later on. now i be waiting you tell me for phone. i talk say i wan do asa o. Eh? you don't see dressing Now like this you go dey dress you don't cover all market finish how you want see customer sef. Eh? no <laughs> vex madam please no vex i know say wetin i wear bad as i be journey for the game no say you go still train me madam please as far as say money day, oh. please. <laughs> you see money Now money sure pass. Ah you see all these things all these market wey we dey sell e no dey read meter you go make money no worry but me sef i go come package you okay. ah thank i you. go package you customer sef dem go dey ah ah thank you madam no worry i go train you ah, ah. um, abeg take help me buy cigar one pack come okay. uh, ah ìwọ gbogbo ara ẹ tó sì lè kàkàkà ẹ táwọn ẹrú ikú tó bá fomi gbóná sípò ọmọ ẹ gbogbo ẹ máa dẹ ni. sínú ó tún lè gbé. babes ó dùn náà eh? kò ṣẹlẹ̀ sí mi náà rí first time tó máa ṣẹlẹ̀ sí mi ní òkòrè òkòrè pé mo pàtẹ́wọ́ òyìnbó tó boyfriend mi mo dẹ̀ ra change nínú yàrá ẹ̀. ó pàtẹ́wọ́ eh. àwọn ọjọ́ má pàtẹ́wọ́ mi o má pàtẹ́wọ́ mi o ọmọ tí ẹ bá ẹ yọ tẹ́gbẹ́ ò lọ jù ẹ́ sókun àbí kó jù ẹ́ sọ́sà pẹ̀lẹ́ ṣọgbọ́n wo ó wà òkè. Okay díẹ̀ ń pe ṣáàkì tó tó ṣàtọ̀nù ẹ débi ìyẹn máa mọ owó ẹ̀ dáadáa. ìwọ dúró síbẹ̀ sẹ́ dúró. Ah, mi ò tí ì ju ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ nígbà tí ogun ti kó ìyá àti bàbá mi tí mo wá da láìlẹ́ nìkan látìgbà yẹn ni kúdẹ̀ ti ti mú mi sọ́dọ̀ tó dẹ̀ ń ṣe ìtọ́jú mi kúdẹ̀ tí ikú tó ń pọ̀ ọmọ tí ìyá ẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ ni mo ń ṣe gbogbo àlàyé yìí fún ẹ ní kíkún fún ẹ láti lè mọ̀ pé kò sí ìfun tó wà ní òròmọdìyẹ tí àwòdì òkè mi kìíní yìí ò mọ̀ kúdẹ̀ ti nífẹ̀ẹ́ mi dáadáa ló ṣe jẹ́ pé mi ni mo mọ̀ kúdẹ̀ ti jù <laughs> tí iná bá gbépo ìwọ ẹ̀ máa ń gòkè ni aṣọ kúdẹ̀ ti tó dìmú lọ́jọ́sí. Si òun ló fa sábàbí tó fi dán lọ́wọ́ ọdán tó fi ń pòórá. ẹ uncle see all this thing you're saying is very hard to believe eh, why me why ti kúdẹ ti àbí kí lẹ́yìn pé kó tó ṣe máa ṣùzè mi kò sẹ́ understand mo á dìyàn tó ń ra lọ tó ń ra bọ̀ see i'm just tired of all this. ọmọdé ò mẹ́la ó lóun mẹ́la kàtàkàtà a kì í kú sínú ìfòtò ká tún máa ronú bá ṣe máa jáde lóko nítorí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú un. Ah, kò lè yé ẹ ká tó rin irin ó digbó Taofik. Yes, sir. Taofik, why not tell them we are going now? cause mo wà very sure pé tó yẹ pé wọ́n mọ̀ pé à ń jáde wọn ò ní rán àwọn méjèèjì lọ sí mission yìí cause mo máa ń gbọ́ pọ̀ ọmọ ìyá méjì ò kì í rí ewele ah, wọn ò bá má rán àwọn méjèèjì lọ sí mission yìí. Zina sori tó bá mọ̀ pa à ń date wọ́n mọ̀ pa à date ìyàn ní nǹkan kan ṣe sí kò ní nǹkan kan ṣe pẹ̀lú iṣẹ́ tó wà lẹ́yìn náà alright èyí tó ṣe pàtàkì ni wípé <laughs> nǹkan tán rán wa lọ ṣe wọn ní ká lọ hit wọn wọn ní ká lọ get strong and direct evidence tá a lè lo against wọn alright so fọkùnrin balẹ̀ tó bá yẹ pé ká láti lọ rí ìtàn ní obviously kò ní jẹ́ èmi àti ẹnìkan náà akọni náà ló máa ń rún níṣẹ́ akin. babe i'm just scared. you don't need to be scared alright <laughs> at any day any time you got my back alright. okay Rene. Right. All right. be good. Mm. Let's go wò ó síbẹ̀síbẹ̀ náà mo ṣoore kò gbè mí ó lówó ọkàn kánú ni wá ṣe mí ni. ṣe mí. mama mama bòbó tẹ ní kí n gbèsè sókè ó ti di ọṣẹ ó tẹ ní pé padà bò ń kò ní dẹrùn. níbo ìyẹn <laughs> wọn fọkàn ẹ balẹ̀ bó ṣe wà yẹn kò lè sáré jù lẹ̀ lọ máa lọ ń tiẹ̀ mo ní kó máa lọ ah, ah. Hmm? kí o bẹ̀rù dé. àbí. bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ. ẹni tó ń bá ṣoore fún tí ò bá mọ̀ sábà ṣèkà fún kò bad. wà á rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi náà sọ mi ò ní problem o torí ìwò tó bá ti gba abẹ́rẹ́ ó ti di dandan kó gbógun díẹ̀. Ah. and um, ṣoore tó bá ti set ó ti set ìwọ ló mọ nǹkan tó ń gbénu ẹ o as for me anything tó bá ti máa dowó i'm game ah ọmọ ọmọ tó train now ṣó ń ṣeré. òkìkí mi ti tàn káàkiri ìlú mo nídìí owó mo fẹ́ yẹra nílùú yìí. <laughs> kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ. mo ní ìdìrànlọ́wọ́ yín ni mo fẹ́ máa jalè. wá tẹ̀ ṣe fi mí rẹ́rìn ṣé torí the last time ni tí mi believe yín but right now mo ti ready ẹ jọ̀ọ́ mo nídìí ẹ̀pù yín. ó dá ẹ lójú pé o fẹ́ máa jalè kò dẹ̀ ti kárí láyé. okay àmọ́ nǹkan tí ò yẹ ni pé àgbá ẹ ti lómi nínú tẹ́lẹ̀ kejì tó dé ìwọ fúnra rẹ o ti dákì àmọ́ o tí ì fura náà ni máa jú èbì kan fún ẹ tó máa lọ agbègbè márọ̀kọ́ ní ojúlé kẹrin tó bá ti débẹ̀ wá sọ́pọ̀ ń béèrè àtàrí. Dino no mercy. Ẹ sọ fún afọ́jú kó lọ gbọ̀pá kó má bàa ṣubú. Ẹ sọ fún àdìdí tí ò gbọ́ kúkú. Kọ́ gbọ́jú wọ sẹ́mọ̀. Dino. Too bad. Too dangerous. Hotter than fire. Àmì ò nà lè kọ̀. Èmi ìlà ẹjọ́ pé yẹn, ẹ̀yin babes, ẹnu arójú yín, another style, a fun fún ọ next operation, ó ní ìtumọ̀. ah mo ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀ orí ajé orí owó orí mọ́ọ̀nì ah, èmi èmi ṣáàkì àwọn ológo dídán kí ló ń hapun. ẹ yá gbé e fún ọmọ ìyá mi zino èèyàn kan ṣoṣo táyé ń pè ní people. um babes fìyẹn lẹ o lè pọ̀ tá a ṣe máa jọ jà. ẹ ò sí wàhálà um, ọtí mo wáyé mi wá ṣe. this is our next target. Uh -huh. yeah. Take a look at it. Bòbéwu dé ah, ó ti di ṣíṣe ó sí wàhálà ó sì kánà. But before then, mo ní mission tèmi nìkan fẹ́ lọ take care ní ọ̀la. Zino Zaino kí ló happen wọn nìkan báwo ó lè dá lọ ṣe nǹkan kan àjọ execute ẹ ni ah, ṣé o mọ̀ wípé ọ̀pọ̀ èèyàn ló ń jà wá dé ni àjọ máa lọ ni. Eh? kò lè yẹ ìwọ má wọrí i got this. má ṣe bẹ́ẹ̀ Eh? má ṣe bẹ́ẹ̀ ẹ eh? baby girl. Thank you. ó yà ẹ́ lẹ́nu pé ojú máa súnra rẹ̀ o lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ ẹ̀ because kò síbi tó bá wọ̀ táyé ò ní rí ẹ everywhere ni ayé wà. You know what, babes? This is Jaru. You understand? Mo dàrí pé o ti pàwọ̀dà, o ti change, o ti fresh. Bọ́mi ò mọ nǹkan tó ń gbénú ẹ̀ o. I don't know what they leave inside you. But we refresh you. It's not in my book to waste fresh girls like you. So I'm going to advise you. Exit be Bibai, Oshiri. I will make you disappear now. <laughs> disappear, you say? Oh, at this point right? You wanna test me? Whenever I'm with this baby, I don't joke. Oromadiye Omawodi, ìyá ẹ̀ ló máa ṣà. Oh, um, um, babes, babes, babes, babes, calm down. Asise, you know àti di kankan náà báyìí tí o kì í ṣọjọ́ mọ́ náà ẹ̀ẹ́n àti kẹ́mi náà gbò ẹgbẹ́ mi náà torí mi náà fọ ẹ̀ náà bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ kì i don't um nigga no mercy i lost my father few years ago when he got there greeting for me ẹ tún pa partner mi really <laughs> bastard. This is rubbish. This is rubbish kẹ́ máa sọ fún mi pé ẹ ẹ ẹ rí obìnrin àtẹ̀yìntọ̀ lásán lásán mú this girl was with us I don't understand you guys. but ma Zino ti change gan ni o. shut up don't tell me that what do you mean tani o mọ̀ pé the only constant thing is change this girl knows everything about us. And that is why you have to change your tactics. The way you teach you taxes you have to change it. anyway nǹkan tí mo fẹ́ ni positive results positive results anything else I don't want to hear anything about it and I'm giving you two weeks two weeks you guys you know me you know me two weeks ha. Huh. to capture them because of our perseverance and dedication. It was not easy at all. It was the grace of God and the fact that, you know, we came together to work as a team. They are so tough and terrible, but all thanks to God. This is Federal Anti-Crime Squad. Drop your weapons and surrender yourself now. No way! That is my final warning, Zeno! Drop your weapons and surrender yourself now! Impossible, possible! Emi Zeno, outside on fire! No way! Guys, shoot! Hold on, guys. <laughs> All right, Zeno, let's play the game. Guys, Hey, but ìbọwọ́ is okay? Now go! ewu wà nínú iṣẹ́ wa yìí ṣùgbọ́n ìwúrí wà fún ẹni tó bá borí ewu wọ́n pọ̀ láyìíká wa yìí ṣùgbọ́n àwa láàánú jẹ́ kàn sinmi and as a matter of fact we are in serious opposition with the spiritual I hope you guys know that. yes boss. Okay then. Do have a great day. aláṣoge àparò àparò abáyakẹ́lú mo wá tún bí orí ọ̀kẹ́rẹ́ kókó láwo sábà ní amẹ́niyàn lálá máa mú ọlá ti dán ní mọ́ ọ lọ́wọ́ mo wá tún bí orí àparò abáyakẹ́lù mo wá tún bí orí ọ̀kẹ́rẹ́